ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin àwọn náà ni ìmáàmù wa Ahmad bin Hanbal wọ́n gbajúmọ̀ pẹ̀lú ọkọ̀ yìí ṣùgbọ́n àmà orúkọ gẹ́gẹ́ ni Ahmad bin Muhammad bin Hanbal wọ́n bí wọn ní one sixty four ìjìra nígbà tí wọ́n ti kú ní two forty one ìjìra bákan náà twenty ẹlẹ́ẹ̀kẹta kí ni màmú yìí náà sọ afa Khallal fi kitabihi afa àkọlá ìlúsọmi tí a rè pé àlàmọbìlì mọrún kan náà ní ìmọǹkà tí kàtà pé ní àlàmọbìlì mọrún kan náà ní ìmọǹkà onípẹkọ abdullahi múnú alimam ahmad abdullahi ọmọ imam ahmad sọ pé sa'altu abi anilidina ó bi bàbá mi ahmad bin muhammad bin hanbal nípa orin faqala la yujibuni òní àkóso nílé mọ innahu yunbitu nifaq ìwọ ọkàn ní máa ń gbìn sọ́kàn fil kama yóò betul mọ́ albọ́kọ̀l gẹ́gẹ́ bí omi bí ṣe máa ń gbin bí omi ṣe máa ń gbin akọ́rì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orin níṣe máa ń gbin ìwà nifak ìwà sọ̀bẹ́sẹ̀lú sínú ọkàn sínú ọkàn owó ọ̀tún ìmáàmù yìí sọ kódà ìmáàmù ahmed wọ́n tún bí wọ́n bí ọ̀rọ̀ kan nípa wọ́n bí wọ́n nípa arákùnrin kan tó yẹ kó kú so ọ wá fi ó fi ọmọ kan lẹ̀ àti járíà kan tó ṣe pé olùkọrin ni ọmọ yìí wá ní bùkátà sí kí ó ta kọ́ ta ọmọ kọ́ ta ẹrú yìí màmá ọmọ ìsọ pé tó bá aláǹnẹ̀ha ṣáàdìjà kọ́tà láàlá àǹnẹ̀ha mọ̀bìlìyà kọ́tà lórí pé bóyá ó jẹun nìkan mọ́tà lórí pé ọjà kọrin wàkílẹ̀ la wọ́n sọ pé iná ha tùsáwì sàràsínà alifan wọ́n mà ti dédé thirty thousand alif thirty thousand wàlá àlàhà im bóyá ti sàríjàtàn tùsáwì ìṣirínà alifan tó bá tà lákọrin yóò tà ní thirty thousand ṣùgbọ́n tó bá tà ní sàdíjà yóò tà ní twenty thousand. àfa àmọ́mọ́ rẹ̀ pé ịlaala na ha àṣà àtijọ́ kò gbọ́dọ̀ tá o dákọrin o kọ́ ya tà ní ìta ẹ̀rù lásán ni o èyí ló já mọ̀ ọ̀rọ̀ inú àwọn ẹ̀rù orin èèwọ̀ ni kájínà sí aligina muharram aládàáwà ní gbogbo ìgbà sáfà ha ìwé ẹni bẹ́ẹ̀ wọ ọmọgọ́lówó tó rọ́dò bí i ṣàhádà ìwé ẹni bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gbẹ́rí ẹ̀jẹ̀ mọ́ àfáwà sheikh islam bọ́dọ̀ tó ìmìyà àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ lórí hadisi alẹ́sẹ̀dọ̀ ọ̀lẹ́hàrírì wọ̀lẹ́kọ́mù pẹ̀lú mohanzif wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ pé àníjà muhammad sallallahu alaihi wa sallam kánú kò fáwọn bí hádà dìstẹ̀lá àwọn tó bá jẹ́ kí wọ́n bá ṣe gbogbo àwọn nǹkan yìí lẹ́tọ̀ọ́ ó sì sìnà lẹ́tọ̀ọ́ ó sọ sọ àríyí lẹ́tọ̀ọ́ ó sọ tí lẹ́tọ̀ọ́ ó ṣe nǹkan oyin tí ó jọ oyin ó dùn omele jìtá aago ó ṣe lẹ́tọ̀ọ́ irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí o wàláwò fàálù fàálù dáàlì ká dúnẹ́sítìlán wọ́n tán bá ń ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé bóyá wọ́n ṣe é lẹ́tọ̀ọ́ fúnra wọn irú àwọn níbẹ̀ là á ò ṣàkà ayò àdàbò bí háàdì ilẹ̀ òkú ọba à ń páyà kan má fi àwọn ìyà yìí jẹ wọ́n wọ̀nyẹ lè mọ́sà wọ̀lẹ̀ kọ́dọ̀ òun náà sì ni ìpa wọn rẹ kọlùmọ àwọn ọmọ jẹun pa wọn rẹ ìmọ̀ọ́mọ̀ Ibn Qayyum àwọn náà sọ̀rọ̀ lórí orin wọn ní pé yánbà gidi mọ̀ ṣàmọ̀ ọ̀rọ̀ ṣe àtàlẹ̀ ilmi yóò dàfẹ́ tó bá gbọ́ ìmọ̀ tí bá tẹ̀ ń gbóòórùn mọ̀ á ń la àyàtàwá kọ̀fọ̀ fìtà rí mílígínà kíró ẹni bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ nìkan tó yẹ pé yóò lóun máa dó lórí pé yọ́sẹ̀ máa dá òtù pé orin ṣé wọ̀ ni àbí ṣé wọ̀ fàákọ́lù máa fi hí ṣàárù ṣáárì bìlẹ̀ kọ̀ọ̀rùn èyí tó kéré jù nínú rẹ̀ òun náà ní ká sọ pé orin kíkọ a fi wé ọtí mọ̀mọ́ torí pé ní tí bá ń kọrin yóò kó sínú ọtí mọ̀mọ́ tí ọba sì kó sínú ọtí mímu yóò kó sínú ṣìnà ṣíṣe lọ́nà làwá pẹ̀lú ẹ̀. àwa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì àwọn ẹlòmíì lónìí tí wọ́n sọ pé orin kò sí ohun tó bẹ́ẹ̀dì ń bẹ́ẹ̀ kò ní á má kọ́ ìlàlódà ní á má kọ́ káyọ̀ nìkan tó yẹ pé orin tó bá dáa ni àníṣẹ́ gbogbo orin yòówù tó bá ti ní jìtà omele piano tó bá ti ní nínú fọ̀húwà àrọ̀ ó ti dèwọ̀ kí ló sọ ọ́ dèwọ̀ báyìí yóò kọrin yẹn dáa tó látara yìtá omele piano tó ti níyì ó ti sọ ọ́ dẹ̀wọ̀ fún anu afa ibn azmi òun tó yẹ pé ó ṣàlàyé pé kíní kò sí ohun tó burú ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n dá ọ̀rọ̀ padà sí lẹ́nu pé kò mọ ohun tí ń sọ ni torí pé tó bá mọ ohun tí ń sọ ni àwọn orin táwọn tóun ń sọ kèé tún sọ orin tí ń bẹ lónìí yìí o àwọn orin yọ̀dí àwọn orin yàyà yìí la ilaha illallah ọlọ́run màsánù wà ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí ń bẹ lónìí ó tiẹ̀ jìnnà pátápátá ara àwọn míì tí wọ́n máa ń sọ pé kò sí ohun tó burú nípa orin wọ́n sì máa ń kó àwọn ẹ̀rí kan wá nínú àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá òun náà ní àdìsí kan tó wà nínú sọ̀rí Bukhari tí àfáwà Ibn Hazmi tóun náà sì ṣàlàyé lórí rẹ̀ nípa pé tó ṣàlàyé pé àlejò náà pé mo bá òní ó ṣẹ̀tọ́ àṣìṣe ló bá o lára àwọn ẹ̀rí tí màá mú wá òun náà ni ẹ̀rí ẹni tó ṣe pé ń kọrin lójú ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìyá wa aisha ànábì wa muhammad afa abubakar ọwọlé tọ gẹ́gẹ́ bí aisha ṣe wí ní sọyún bukhari àti muslim pé dákàlà aláya abubakar abubakar wọlé tọ̀ mí wàyí ń di jariyata àwọn ọmọ kéékèèké kan sì ń bẹ lọ́dọ̀ mi ní ìjì wàá rí ansọ nínú àwọn alámúlégbè tí wọ́n jẹ́ àwọn aráàlú Madina tó gan níyà ni àwọn méjèèjì ń kọrin bí máa tàkọ́ wà láti bí ilẹ̀ ànsọ́rù ìyá ọmọ bọ̀há nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé síra wọn lẹ́nu àwọn ànsọ́rì ní ọjọ́ bọ̀há nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú ni ní ìṣẹ̀lẹ̀ yìí sì fẹ́ wọ bẹ̀ lọ ìyàwó sáwá sàlàyé pé wọ̀lẹ́ ìsátí bí mo gan níyàtọ̀ yìí àwọn méjèèjì yìí sì níyì àwọn obìnrin méjèèjì kéékèèké yìí wọn èé sọ akọrin o wọn kẹwàá lọ́dọ̀ mi ni o fàkọlà abubakar wa sọ báyìí pé àmọ̀tìmọ́ ṣàìtàn fi bayti rasulillahi sallallahu alaihi wasallam a ohun èṣù nínú ilé ànábì muhammad sallallahu alaihi wasallam wa dhalika fi yawmi eid ọjọ́ tá a sì ń wí ọjọ́ ọdún àwa mùsùlùmí ni fàkọlà rasulullah sallallahu alaihi wasallam báyìí na nẹ́bí ti sọ mẹ́rin pé yá abubakar eré abubakar inna li kulli gbogbo èèyàn ló ní ọdún tí ó wà á da ìdúnà ọdún tí wà ní iná ọ̀rọ̀ mi dàhùmà fi gbogbo òjọ wà á da ìdúnà eléyìí náà látara àdìsí ìyàwó aisha alẹ́ àtàwọn akọrin méjì yìí ṣùgbọ́n o <clears throat> kọ̀sẹ́rì bẹ ọ̀rọ̀ yìí o látara àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé alákọ̀ọ́kọ́ ìyàwó aisha wọ́n ṣàlàyé pé wàá ń díjà níbi ìlúbọ̀ a ó ní pé àwọn ẹni yìí ń kọrin pẹ̀lú orin orin tí wọ́n ń kọ ní ọjọ́ bó tàbí bí orin ìwì lónìí tó ṣe pé wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ansọ́ọ̀ iná ẹ̀ ní ìyàwó àìsà ń sọ kódà ká lè mọ̀ ẹbẹ̀ ẹgbọ́ tóun náà ṣàlàyé pé wọ́n èé sì ṣàkọrin o gẹ́gẹ́ bó ti wá nínú hadithi yẹn pé ṣùgbọ́n wọ́n èé ṣe akọrin o tààpẹ̀ bóyá akọrin ni wọ́n ó ní pé wọ̀lẹ́ sátì dùmọ̀gàn nìyàtà wọ́n èé ṣàkọrin làwọn méjèèjì o ìborin tí wọ́n sọ lórí àwọn ọ̀nà àwọn kéékèèké bẹ́ẹ̀ láti rí i pé àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ ọ̀rọ̀ àdìsí yìí lẹ́rìí níbẹ̀ kò sẹ́rìí níbẹ̀ rárá bó ti ọmọ. ẹlẹ́ẹ̀kejì Abubakar nizmaru shaitan Abubakar tún pè é náà síbẹ̀ náà pé ohun èṣù ni o ohun èṣù ni o wọ̀lá mi yóò ń ọ̀rọ̀ ohun èṣù ni a jẹ́ pé Abubakar ní inú ohun èṣù ni tọ́ka níbi ọ̀sọ́ kó ṣe wí bẹ́ẹ̀ ó jẹ́ àmọ̀ pé inú fi wọn sáré ni pé oyin ọ̀dà ló jẹ́ káàbá kí ọ̀yànú náà àwọn ọmọ kéékèèké ẹbí ọmọ Muhammad sallallahu alaihi pé kò wọn ò tí ì bákan náà náà bá torí pé àìsàn aláṣà pé wọ́n kẹ́ ń kọ́ ọ lásán ni yàtọ̀ sí wọ́n jọmọdé bákan náà a tún wá rí i pé àwọn táwọn wí kìí ṣe pé wọ́n jẹ́ akọrin bí kò ṣe pé orin tí wọ́n ti gbọ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn bàbá wọn àwọn ìyá wọn làwọn náà ń kọ káàkiri bákan náà nínú àwọn kẹta tó wà rí ni pé afa Abubakar ọkọ ó sì pè é ní haram ànábìrì sọ pé ó sì pè é ní haram ó jẹ́ àmọ̀ pé tí èè ṣe pé wọ́n já àwọn ọmọ kéékèèké ni ànábì ọba fi àbúbákí ilẹ̀ bó ti sọ pé wọ́n má kọ ọmọ nì bákan náà a tún wá rí i pé ihun tó jẹ́ ọ̀sẹ̀ tọ́ òun náà ni kó tún wáá yí òjò ọdún fáwọn ọmọ kéékèèké tó jẹ́ pé irú àwọn orin yìí kò tún wá ní pé alónú kò ní jìtá o kò lómele o kò ní bẹ̀ǹbẹ́ o kò láago o kò tún wáá yí òjò ọdún làwọn olùmọ̀ọ́ ṣàlàyé pé orin yóò máa ṣètọ́ láwọn àyè méjì kan àyè àkọ́kọ́ òun náà ni ayé amúlẹ̀ ayé dẹ́yìn àwọn ọdún wa méjèèjì aláǹfààní àlè ẹ̀kọ́ rẹ̀ bákan náà fèlè ọ́rs àlè fúra àlè ẹ̀kọ́ rẹ̀ nígbà tí àwọn bá ń ṣe ìyàwó láàrin àwọn obìnrin síra wọn tí wọ́n ń dunnú lórí fànàbí Muhammad sallallahu alaihi wasallam sọ́nà àdìsí kan tó rí pé yá Aisha ìrà Aisha ò máa kánà máa kú min lahwin kí ló wà pẹ̀lú yín nínú àwọn ìṣeré fàyínàlẹ̀ àǹsọ́ọ́rì yóò jíbò homolah torí pé àwọn aráàlú mọ̀dínà ní tí máa ń ṣe wọ́n lè mọ́ o ìmọ̀ akọrin ìmọ̀ àṣẹrẹ́ yìí nínú àdéṣe mi àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam tí àfa àti ìmìdí àti ìmìdí mọ́jà àti ìnìṣà gbà wá wọ́n ní pé àlẹ́bí sọ pé fásitì mà bayna al-halal wal-haram ohun tó fi àtọ̀ láàrin ẹ̀tọ́ àti èèwọ̀ òun náà ni adúf was-sawt fi nìka òun náà ni ká máa lu bàndírì àti ká máa dùn máa kọrin níbi nìka eléyìí yóò sì máa wáyé láàrin àwọn obìnrin ló jẹ́ káwọn afọ gbé àwọn májẹ̀mú kẹkalẹ̀ fún pé orin yóò máa ṣètọ́ fáwọn nǹkan tí ń bọ̀ wáyé alákọ̀ọ́kọ́ à ń yẹ kó ní fi ọ́rùsì nìka ìṣẹ̀rìn ayé ọwọ́ lọ jẹ́ pé níbi oyigi níbi oyigi ìyàwó tó jẹ́ ti ètò gbófin ẹlẹ́ẹ̀kejì à ń yẹ kó ní dùf ìbáratan àmì ìtọ́ ọ̀rọ̀ ọ̀pìjálà àléhìjì dùn fákọ̀tì ọwọ́ lọ jẹ́ pé wọ́n máa lù yóò máa jẹ́ bàndírì ni ò bàndírì tó ń ṣe látara àwọ̀ nìkan ṣoṣo tí ò ní ní piano yìtá omele bẹ̀m̀bẹ́ aago tí ò ní ní nínú ẹlẹ́ẹ̀kẹta anyakó nàlgìrá kọ́ọ̀lì yẹtàn alifáàdù homin alfahash orin tí wọ́n bá tún máa kọ kò gbọ́dọ̀ jẹ́ orin ìbàjẹ́ ọ̀lìbàdà ọ̀zọ́r oníjọ́ àwọn orin ìtìjú orin èké ọ̀kọlùbá tẹlẹmọ́hàrọ̀m kò sì ní jẹ́ gbogbo ohun tí ó jẹ́ orin ibú tó jẹ́ ìwọ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀. bákan náà nínú àwọn májèmú táwọn olùmọ̀ gbé kalẹ̀ òun náà pé ayẹ̀kú ní olùmọ̀gá ní ìmọ̀ra à àwọn ẹni tí wọ́n máa kọ́ ó gbọ́dọ̀ láàrin àwọn obìnrin sẹ́gbẹ́ rẹ̀ láàárọ̀ kò ní jọkùnrin rọ́júlá ìdá fọwọ́ mọ́lẹ́ ọ̀rùn pé ọkùnrin tó bẹ̀rẹ̀ ti kọrin wọ́n ti gbé ọkùnrin bẹ́ẹ̀ sí pé torí kó fira rẹ̀ jọ obìnrin àlẹ́bí sọ pé ìgbé jìnà síkẹ́ ọlọ́run kọ́ máa bá ọkùnrin tó fira rẹ̀ jọ obìnrin ìgbé jìnà sọ́kẹ́ ọlọ́run kọ́ máa bá obìnrin tó fira rẹ̀ jọ ọkùnrin o. bákẹ́lẹ́ lẹ́ẹ̀ka wà láyé kúndà máa ní sáìfìlà ó sì já lónájà níbà kò gbọ́dọ̀ sí pẹ̀lú àwọn obìnrin yẹn tí wọ́n ń dárin lọ́jọ́ ìyàwó kò gbọ́dọ̀ sí pẹ̀lú àwọn ọkùnrin o ìdálẹ́ ìtìláṣí lajìnàrí ìbìnisa haram torí pé kí àwọn ọkùnrin wà pẹ̀lú wọn yìí àwọn tá a ṣèléwọ̀ ni kò gbọ́dọ̀ wáyé pẹ̀lú wọn ọ̀gbọ́dọ̀ wáyé kí ló dé tó sọ fi sí sórí ilé ìwọ̀nà àníṣe kí ló fà á táfò fún ti sọ pé orí ká jìnà sí i alákọ̀ọ́kọ́ alẹ́gẹ̀dá yẹ̀sùdọ̀ àdẹ̀kẹ̀lélà ṣé ẹ bóyin táwọn yẹn ní máa ń gbé yẹ̀ sí sí sí ìrìn tí ọlọ́run ọba ni gbogbo ẹni yóò ti bá máa ń kọrin ẹ máa kíyèsí wọn ìrìn tí ọlọ́run ọba wọn kéré torí pé yòmí tó lọ kọlù orí máa ń pa ọkàn ni o pàpà jùlọ ìmọ́lẹ̀ ọkàn ọlọ́run bàbá àlekẹ́rẹ́ sọ fún anúṣẹ́sùn mùjádálà láyà 19 pé istahwada alayhim shaitan shaitan ó sùn wọn lọ́nà fansahum dhikrullah wọ́n wá gbàgbé rẹ̀ tí ọlọ́run láyíká hizbu shaitan àwọn tá ń wí àwọn ọmọ ogun ìṣúlò àlàyé na hizbu shaitan ó mú ilé kọ́ọ̀sì ọ̀rọ̀ ẹ̀tẹ́tì ẹ̀gbọ́ àwọn ọmọ ogun ìṣù òfò àwọn ẹni òfò ni wọ́n ń sìn ẹlẹ́ẹ̀kejì tásòfin tó fi sọ pé ká jìnà sí orin òun náà ní pé alìgìnà yóò fi irú ṣàwàt orin ẹ máa ń jẹ́ kí èèyàn tètè máa wo àbàjẹ́ tí ẹ bá ń kọrin ẹ wo àwọn olórin ọwọ́ àwọn ìwà àbàjẹ́ kó sì wú pọ̀ jù ìbàjẹ́ ń bẹ lọ́wọ́ àwọn olórin ìbàjẹ́ bàjẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lè rọ́mọlúàbí pẹ̀lú wọn wọ́n máa rìn ju kì í ni irun kí wọ́n máa ṣe sórí wọ́n máa fín ara wọ́n sì máa ṣe sìnà láàrin ara wọn ó jẹ́ kí ọ̀yọ́ á di ilà zina tí tó máa ń pèpè lọ síbi àgbèrè àfa àfùdẹ́lì múnà ìyá wọ́n sọ pé àdìgínà ó kìyà tó zina ẹ rí orin kíkọ ọ jẹ́ nǹkan tó sì pé òun lọ jẹ́ ìhun tí máa ń tètè pè yẹn lọ síbi àgbèrè àfa Yazid ọmọ Walid sọ pé yáàbà ní Umayya mọ̀pẹ̀ yẹn ọmọ bà ní Umayya ìyá kúmọ́légínà ẹ sọ́ra fórí o fàyínà yẹn ń kóso àyà ní máa ń dí ìtìjú ni o ẹ̀bẹ́yìn náà rí àwọn olórin lónìí gbogbo àwọn ọmọ tó ń jọ máa jó káàkiri ẹ̀yìn náà rí i pé tuntun ti kúrò lára wọn mo sì fi tọrọ ọmọ lèlé pé ìyẹn lọ́wọ́ fẹ́ níyàwó ọ̀yà adomunumoro ha ní sì máa ń ba ọmọlúàbí jẹ́ ni o ìwé náà bá jó lóyún ẹ rí i pé kò ní sọ ọmọlúàbí kankan lára wọn mọ́ ọ̀yà sí ìlú ṣàwà nítorí wọ́n máa ń ṣàlékún kéèyàn ní fílẹ̀ kọkùnrin ní fílẹ̀ sóbìnrin kóbìnrin ní fílẹ̀ sọkùnrin táwọn tó kéèyàn bá ti ń kọrin tàbí bá ti ń gbọ́ máa ń ṣẹlẹ̀ torí pé tẹ́ bá rí àwọn olórin tí wọ́n bá ń kọrin wọ́n máa jó tóbìnrin bá wà lọ́ọ̀kan tọkùnrin náà wà lọ́ọ̀kan díẹ̀díẹ̀ wọ́n máa súnmọ́ra wọn díẹ̀díẹ̀ wọ́n máa súnmọ́ra wọn díẹ̀díẹ̀ wọ́n máa súnmọ́ra wọn títí wọ́n fi súnmọ́ra wọn tán kódà yóò gbà láàká ìlọ wọn ọ̀yà náà bo anilcom yìí máa ń rọ́pò ọtí ni torí pé ọtí máa ń gbà láàká yìí bẹ́ẹ̀ náà ni orin òun náà máa ń gbà láàká yìí kò ní jẹ́ kéèyàn mọ̀ pé sẹ́gbẹ̀ yéèyàn lèyàn bá jó ni nígbà tí wọ́n bá ń gbọ́ orin lọ yóò máa bẹ̀rẹ̀ sí tàdíréke yóò máa bẹ̀rẹ̀ sí tàdíréke yóò máa mérí yóò máa mérí tó bá yá gbogbo ara ni ó sọ ọ́ lẹ̀ kódà tí wọ́n fi máa bára wọn ṣe wà bàjẹ́ wọn ò ní mọ̀ ọ̀yẹ́ fún alo mọ́nlá ọ̀yẹ́ fún alo ṣùkọ̀ débi pé ohun tí orin máa ń padà dálẹ̀ máa ń padà jẹ́ pé ẹni tí máa ń rìn ràgà kò ní ṣe tó ohun tí olórin ti máa ń ṣe bẹ́ẹ̀ náà ráwọn olórin tó ṣe pé wọ́n bá ṣe kọrin gbogbo àwọn ọmọ tí wọ́n bá ń jó lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí wọ́n ní wọ́n gbà tí wọ́n máa fi fọwọ́ jẹ wọ́n la tí wọ́n máa fà wọ́n la tí wọ́n máa fọwọ́ kàn wọ́n la kò sí bí wọn ò ní gbọ́wọ́ sí nínú àwọn aburú èyí tó ní mo wá fáwùjọ wa yìí ẹ̀yìn ẹ̀yẹ wa ẹ̀wá wo bí tóbi wá dé lákòókò tiwa lónìí orin wọlé wá tọ̀ wá jẹ́ẹ́jẹ́ gbogbo bí yòówù tá a bá ń lọ là ń bóyin ń bẹ̀ lónìí bàbá wa nu mọ́tò tí ẹni tó jẹ́ dírẹ́fà tó wò pé kí lòun lè ṣe o ẹ̀kẹ́ rí pé ju orin kẹsì ni orin tóun bá fẹ́ fúnra rẹ̀ lòun ó jù sí ẹ fẹ́ o ẹ fẹ́ o tún láṣẹ ẹ nínú àwọn aburú tí ìgbà yìí mú wá fún wa ni bí ẹ bá jẹ́ nìkan tó ipò wà nù plane ah àwọn plane kan bẹ̀ wọ́n tún ju orin sí ibi tí ẹ wà níbi tí èèyàn yè ni àbí èèyàn ò ní yè síbẹ̀ náà orin ni wọ́n ti fi pàdé èèyàn àwọn ọmọ iléèwé orin ni wọ́n máa kọ kódà bó o sí tẹlifíṣàn orin lọ́ọ́ bá ń bẹ̀ kódà bó o sí sọ̀rọ̀mágbèsì bá ń pè rédíò orin ni wọ́n fi pàdé rẹ̀ àló tó wá burú títí títí àwọn kan ń pera wọn ní Islamic musician lónìí gbogbo ìgbà láti máa ń sọ fún wa pé kò sí wọn níjẹ́ Islamic musician muslim lọ́wà muslim musician àwọn mùsùlùmí ti ń kọrin kò sí islamic musician kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú islam wa yìí gbogbo àwọn ayé lóyún àtàwọn asọmọgbé wọn síbẹ̀ yìí náà rí pé tí bá ń ṣe láìfù ẹ̀bẹ̀ máa rí pé gbogbo àwọn àtàwọn Pasuma kankan náà jọ ni wọ́n sì yàtọ̀ kẹ̀kẹ́ kí wọ́n lè bá a ta ni wọ́n fi gbé tí wọ́n gba pé àwọn kọrin ti islam kò sí ohun tọ́jọ́ o kò sọ́mọ rí lára àwọn olórin rárá èèyàn díẹ̀ nílẹ̀ ọmọlúwàbí bẹ́ẹ̀ ẹnu wọn ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú lónìí kọ́lọ́ má jáwa ọmọ ọwọ́ yà àbí talẹ́gbọ́ tí wọ́n ń ṣàdúrà fún títí títí tí wọ́n ń ṣàdúrà fún pé orin iná ẹ̀ ni ọmọ rẹ̀ ó máa kọ lórílẹ̀ ayé tínú rẹ̀ ó dùn ó tẹ̀ pé òpin ayé làwà alẹ́ rẹ̀ tínú rẹ̀ ó dùn sí ṣùgbọ́n kì í sọ ọmọlúàbí tọ́mọ bá yọ ọmọ ọbú tán ní síta iná ẹ̀ ni ó yà olórin nínú àwọn ọmọ tí máa yọ ọmọ ọbú tí ò ní gbọ́rọ̀ sọmọ lẹ́nu mọ́ ṣẹ́dẹ̀ padà wípé níkẹyìn náà bẹ́ẹ̀ sí kó gbogbo ẹ̀jọ́ ìjọba bẹ́ẹ̀ sì máa kọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn a máa sunkún lórí ọmọ tó yẹ pé ń kọrin pé hey ọmọ mi ti sọnù kí ló fà torí gbogbo ọkàn náà lọ́mọ̀ pé ọmọ tí bá ti ń kọrin kì í sọmọ tó wúlò mọ́ ọmọ ti yọ ọmọ kọ́mọ ó ti yọ ọmọ ọ̀tá ó ti yọ ọmọ ọbú ọlọ́mọ sàwọn ọmọ wa lọ́mọ ọbú ẹ̀yìn ìyẹn rí ọ̀nà lágbà tá a lè gbà tá a lè fi jùlẹ̀ sórí alákọ̀ọ́kọ́ òun náà ni pé jìnà sí gbígbọ́ rẹ̀ má gbọ́ gbogbo bí yóò tán bá ti ń fún ọgbọ́ máa yọ ẹ̀mí kò ń bẹ́ẹ̀ kọ́lọ́n bó lè bá a sọ bákan náà gbogbo ọ̀nà yòówù táwọn èèyàn gbàgbọ́ mi lónìí kò sí fóònù ni fóònù bẹ́sẹ̀ ṣe kọrin jìnà sí o má jẹ́ kí fóònù rẹ̀ ọmọ akọrin rárá tí ó yọ ọmọ pàápàá jùlọ orin tó ní jìtà piano omele tó nínú jìnà sí ọmọ ìyá rẹ̀ òun ló yẹ kí ọkàn rẹ kó lálàáfíà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó kàn rẹ bá ti ń gbọ́ orin yóò máa súnmọ́ ṣètọ́ọ̀n yóò sì máa jìnà sọ́lọ́run bákan náà nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ sọ́ra fún púpọ̀ jù níbi ọ̀rọ̀ orin lónìí òun náà yẹ pé orin téèyàn bá ti ń gbọ́ kòránì ò ní wù yẹn gbọ́mọ o gbogbo ìgbà yòówù tó bá ti ríra rẹ pé tó bá ti ń gbọ́ kòránì inú rẹ̀ sáà dùn bí kí wọ́n yọ ọ ní ìnira ní máa ń bá ọ kò ti mọ̀ pé háà ọkàn rẹ ti bàjẹ́ ó ti dógùn ó ti dọ̀tí kò gbádùn mọ́ rárá bó ti wù ọmọ owó ìgbà yòówù tá a bá ti ń jẹ́ nìkan ti rí pé à ń ka rúkìá fáwọn ọmọ mi níṣẹ́ lápadà rí pé orin tí máa ń gbọ́ bẹ́ẹ̀ làlùjọ ti kó sí i la ló jẹ́ pé inú òfin táwọn olùmọ́kálẹ̀ lónìí òun náà ni pé tá a bá rẹ́ni tó ṣe pé akárúkẹ́ àfún kárúkẹ́ àfún kan lọ àbí pé sí èsì bọ́ọ̀ máa ń gbọ́ orin tó bẹ́ẹ̀ tí lóun bá ń gbọ́ orin àní dààmú mọ́ torí pé orin téèyàn bá ti ń gbọ́ àjẹmí yárayára láti wọ ara èèyàn àwọn ẹbẹ lọ́hùn kó ṣàánú mi kó ṣàánú ẹ̀yin náà kó gbé wa jìnà sí orin kò sí ohun tá a fẹ́ fi ṣe bí máa ń sọ èèyàn nù ní èso máa ń pa ìmọ́lẹ̀ ọkàn wọn bá dẹ̀ láti wá gbọ́ yìí nípa ọ̀rọ̀ orin bóò lè ní àti láti jọ fi ọ̀rọ̀ orin lẹ̀ kò sí ohun tó rí fẹ́ ṣe fún yẹn ju pé yóò máa pa ìmọ́lẹ̀ ọkàn lọ tó bá sì ti pa ìmọ́lẹ̀ ọkàn ìṣẹ̀ṣẹ̀ ìtọ́ọ̀nù ìṣesí ṣẹ̀tọ́n yóò wọlé àwọn ọ̀bàjẹ́ yóò bẹ̀rẹ̀ sí máa wọnú sẹ̀mí ayé èèyàn àwọn àbẹ̀lọ́hùn kọ́lọ́mbọ́ ọba adékẹ́ọ́lá kó gbé wa jìnà sí orin gbígbọ́ kó sì gbé wa jìnà sí orin kíkọ kò sí orin kankan bẹ́ẹ̀ ni pé máa ń sọ yẹn di ẹni ibi lọ sísì máa ń sọ yẹn di oníwàkiwà lọ sísì máa ń sọ yẹn di ẹni ìbú láwùjọ kódà sísì máa ń jẹ́ kéèyàn máa wùwà èyí tó yẹ kí wọ́n bá yẹn bẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí gidi ẹ̀yìn yẹn mi tẹ́bá tó wá fẹ́ kà síwájú sí nípa ọ̀rọ̀ orin àti ìdájọ́ rẹ̀ ẹ lọ ka tí àkàtì àfọwọ́ Abubakar Jazairi ṣe wọ́n pọ̀ kọ rẹ̀ ní hukmul Islam fil musiqiyya wal bina àfọwọ́ Abu Jazairi ló ṣe Abubakar Jazairi bákan náà lọ ka Ighathatul Lahfan min masayidi shaitan tí àfa Ibn Qayyim Jawziyya ṣe bákan náà lọ ka Halatut Talb èyí tí àfọwọ́ Sheikh Nasiruddin Al-Albani èyí tí wọ́n ṣe bákan náà yálà ọ̀ka zawajiru ani iqtirafu al-kaba'ir èyí tí àfa ibn hajari àti aithami tí wọ́n ṣe àwọn tíra yìí yóò jẹ́ nǹkan tó yẹ pé yóò wúlò fún wa láti di ká mọ̀ pé àṣì orin gbígbọ́ tàbí kíkọ kò sí nǹkan kan tí ó mú wá fún yẹn pé yóò sọ yẹn di eléré ibú ìwájú ọlọ́run ọba lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ lónìí ní ọ̀lọ́sọ orin di fàájì tí wọn ò lè má gbọ́ orin tó sì jẹ́ pé wọn a fi ṣe fáàrí láàrin ara wọn bákan náà ẹjá lọ mọ̀ o wípé orin táwọn wò yẹn gbígbọ́ rẹ̀ lásán gan kì í wọ̀ yẹn lábẹ́ òfin Islam títa késẹ́ẹ̀tì rẹ̀ jáde èèwọ̀ ni o àgbọ̀dọ̀ máa bá wọn ta késẹ́ẹ̀tì rẹ̀ bákan owó rẹ̀ kálá fi jẹun ìbàjẹ́ ni o bíi kéèyàn máa jẹ òkú ńbété àti ẹ̀jẹ̀ iná ẹ̀ kéèyàn máa jẹ owó téèyàn pa látara orin kíkọ yálà ń kọ ni tàbí ń ta àwọn àlítọ́ kọ sínú kẹsẹ̀tì bákan náà ìjà ọlọ́mọ o nípa pé ohun piano jìtá omele òun lọ́ba gbogbo ọ̀pọ̀lọpọ̀ orin jẹ́ lónìí a sọ fún wa nípìnlẹ̀ báwọn èyí tó dá ń bẹ ń bẹ nígbà tó bá jẹ́ pọ̀wọ̀ tó dá ní gbé jáde ṣùgbọ́n àtèyí tó dá àtèyí tí ò dá lónìí látara piano jìtá omele fèrè àtàgò tó ti wọbẹ̀ lónìí ó ti jẹ́ kí gbogbo ọ̀ padà di ìwà àbàjẹ́ kásìmá gbàgbé pé àfàwà dohak ó ṣàlàyé pé àlègìnà mọ́pùsídà tó lè kọlù sẹ́rí orin yìí máa ń ba ọkàn jẹ́ ni o òṣèfẹ́tọ̀ tó lè rọ̀bù ó sì máa ń jẹ́ kọ́nà ọ̀bọ̀ bínú sẹ́dá àfàwà ṣáábí ó ṣàlàyé pé lóyìn náà lùmọ̀gán ni yo wọ́n lùmọ̀gán nàálà wọ́n ti gégùn fẹ́ni tí bá ń kọrin àtẹ̀lẹ́ tá ń kọrin fún ẹ̀yà sọ́ra àfàwà Sufyan ibn Uyayna ó آه في الجاهل فإن فتنتهما فتنة كل مفتون لكل مفتون àfáwa Sufyan ibn Uyayna ونكون ní kó wọn máa sọ báyìí pé ẹ ṣọ́ra ò fún àwọn fìtínà méjì kan o fìtínà alákọ̀ọ́kọ́ olùmọ̀ tó jẹ́ pòókì torí pé gbogbo olùmọ̀ tó bá jẹ́ pòókì náà ni ó sòrí lẹ́tọ̀ láwùjọ tá a wà lónìí gbogbo èèyàn ńlá káyé èèyàn iná ló ti mọ̀ pé kò sí ohun tó rí mú wá fún ni ju pé àbúrò lọ bákan náà wàlẹ̀ àwọn abidu jahil olùjọ́sìn fọlọ́wọn ọba ṣùgbọ́n aláìmọ̀kan lòun náà àfàwà Sufyan Uyayna ọláwọn méjèèjì o òun náà ni wọ́n jẹ́ fìtínà fún gbogbo fìtínà ti dẹ̀ láwùjọ lónìí àgbègbè bẹ́ẹ̀ ni tòótọ́ o bẹ́ẹ̀ ni tòótọ́ o àfàwà Ibn Qayyim al-Jawziyya wọ́n ní pé wa man tahammala al-fasad ad-dakhil ala wọ́n ní pé tẹ́ a bá rí tá a bá wo gbogbo ìbàjẹ́ èyí tó wọlé àyíkú látara nǹkan méjèèjì yìí iná ló ti wọlé látara àwọn nǹkan méjèèjì yìí ló ti wọlé àwọn nǹkan méjèèjì wo alihamu lè fàájẹr olùmọ̀ tó jẹ́ pò kí ẹ̀dá àti alihamu jahil olùjọ́sìn fọlọ́wọn ọba ṣùgbọ́n lórí àmọ̀kẹ́ni tí ń jọ́sìn rẹ̀ àwọn méjèèjì wọ́n dá wàhálà alẹ́ láwùjọ yìí ló fi jẹ́ pé gbogbo ẹni tá rí i pé olùmọ̀ ní láwùjọ wa ìṣùgbọ́n wá jẹ́ pò kí àwọn ni wọ́n máa ń so wọ́n máa ń ṣe é lẹ́tọ̀ọ́ wọ́n máa ní pé àwọn orin à ń kọ́gbọ́n ń bẹ̀ à ń wà tó dá ń bẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ láwùjọ àwọn ni wọ́n jẹ́ káwùjọ dá kàtìkàtì tẹni tó pẹ̀rẹ̀ lónímọ̀ máa sọ ni ó látara wọn fìtínà ń pọ̀ sí láwùjọ tá a wà yìí pé bẹ́yà èmi mi àtọmọ kéwù mi àtọmọ kéwù mi kọ̀ wá sọmọ kéwù bèrè àfà tí wọ́n ń sọ pé wàhálà wọn yóò dínkù láwùjọ wa ṣùgbọ́n báwa ti ń sọ yìí lẹ́ẹ̀ máa rí àwọn afáàbù míì táwọn máa sọ pé kò sí ohun tó burú ń o kò sí ohun tó ní a máa kọrin o kí la burú bẹ̀ tó wà ń bẹ̀ látara pé ọkàn wọn ti dọ̀tí wọn kẹ̀kẹ́ wú ni ìmọ̀ wọn kò sálùbáríkà ń bẹ rẹ̀ tó ń kà àwọn ń bẹ lọ́hùn kọ́lọ́hùn bàbá àlekè alọ́kọ́lẹ̀ ẹ̀mí àti ẹ̀ kúrò níbi ìgbọ́kùgbọ́ àti ìkékùké àti ìkọkúkọ àti gbogbo ohun tí òun dálẹ̀ lónìí kọlọ̀kọ́ lèmi àti ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀já ka àwọn tíratá wíyẹn dáadáa kódà ẹ̀já lọ ka tíratá ń pè ní dámúlẹ̀ hawa àti tẹ̀lifíṣẹ́ sọlẹ̀ ìbẹ̀rẹ̀ sí àwọn tíra méjèèjì yóò tún sáǹfààní fún wa láti jẹ́ pé ká lè mọ̀ nípa ọ̀rọ̀ òyìnbó ṣe gbowó tó àti àlẹ̀kẹ̀lẹ̀ yóò fi sámà kálọ̀ ka tíra yẹn náà yóò mọ àǹfààní wá fún wa láti jẹ́ ká lè mọ̀ pé orin gbígbọ́ orin kíkọ kò sí nǹkan kan tó fẹ́ mú wá fún ẹni tí ń gbọ́ tí ń kọ́ ju àbúrú lọ àwọn bẹ̀ lọ́hùn ọlọ́run kọ́ la ẹ̀mí àti ẹ̀ o kò níbi àbúrú tí èpè ń bẹ níbi orin yìí kọ́lọ́run kó gbé wa jìnà sí kó yí ọkàn wa po kó lè má jẹ́ á lè máa gbọ́ kó lè má jẹ́ á lè máa kọ́ kó wá gbé wa jìnà sábúrú gbogbo yòówù tá a bá kùn sí kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn bẹ̀ lọ́hùn gbogbo ohun tí ó èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ́fìn rẹ̀ lónìí níbi orin kíkọ tàbí gbígbọ́ kọ́ńdà kò kọ́ sọ èmi àti ẹ̀ńbẹ́ o bí ìsìnlẹ̀ á dùn lórí rẹ̀ àbẹ̀lọ́ kọ́nà bàbá ṣìkẹ́ra kó ṣàtúnṣe wa tàbá kùn sí akólùkọ́ lè hàrá ilẹ̀ wọlákùn lè sá ilé kò lè dání ìnáwó wà lè fọ́ọ̀rọ̀